ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ nínú ilé ṣé àlàáfíà ni ẹwà ṣé ń fojú sí wọ̀nyí ẹ orúkọ mi ni Thomas èyí tó jẹ́ olùkọ́ Yorùbá ẹni tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀ nítorí pé òdù ni mí inú mi dùn pé mo bá yín pàdé ní àlàáfíà lórí afẹ́fẹ́ ẹ ní a ní ẹ̀kọ́ wa èdè Yorùbá àwọn Yorùbá máa ń sọ pé Yorùbá dùn ká Yorùbá ṣe kí ni o ó dùn ká a ti kọ́ wa nípa oríṣiríṣi àwọn ìsọ̀rí gẹ́gẹ́ bí òwe òwe ilẹ̀ wa akànlò èdè ayòògùfọ̀ àti bẹ́ẹ̀ àti nílé ọ̀sẹ̀ tó kọjá akọ́ nípa sisi gétúwé Sisi Gateway ní ọ̀sẹ̀ yìí a fẹ́ kọ́ nípa ẹ̀sìn àjèjì ẹ̀sìn kí ni o ẹ̀sìn àjèjì kí ni a pè ní ẹ̀sìn àjèjì kí ni ìtumọ̀ àjèjì a mọ ohun tí ẹ̀sìn jẹ́ religion àwọn ẹ̀sìn àjèjì tí wọ́n mú wá bá wa ní ilẹ̀ wa àti ipa tí ẹ̀sà jìjì kó nínú àṣà abínibí Yorùbá fídíò wà fún ọ̀sẹ̀ kéje ẹ̀sẹ̀ àjèjì ní ilẹ̀ wa ipa ni ó kó àti báwo ni ẹ̀sẹ̀ àjèjì ṣe jẹ́ kí a tó tẹ̀síwájú sí ẹ jẹ́ ká wo èrò ọkàn láyé ìdánilẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ yóò lè sọ ipa tí ẹ̀sẹ̀ àjèjì kó nínú àṣà abínibí ilẹ̀ Yorùbá ipa tí ẹ̀sìn àjèjì kó nínú nínú kí ni o ẹ̀sìn àjèjì nínú àṣà wa mo sọ fún agbẹ́nu yorùbá a àṣà a ní èdè <laughs> a sọ nípa ìwà èdè àwọn ìwà èdè ara àkànlò èdè ní ìwà èdè àwọn ẹ̀nà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ń láti lọ nípa ipa tí ẹ̀sìn àjèjì kó nínú àṣà abínibí ilẹ̀ Yorùbá in our eh, eh, the, the, the, the impact of religion in our culture in our what in our culture ipa tí ó kó nínú àṣà ilẹ̀ wa ẹ jẹ́ ká wò kí ni a ń pè ní ẹ̀sìn àjèjì ẹ̀sìn àjèjì jẹ́ ẹ̀sìn tí àwọn aláwọ̀ funfun wá sí orílẹ̀-èdè wa. Hmm àwọn ẹ̀sìn méjì yìí ni a mọ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí christianity religion and islamic religion àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí a mọ̀ sí onígbàgbọ́ jẹ́ ọmọ lẹ́yìn jésù kristi nígbà tí ẹlẹ́sìn mùsùlùmí gbàgbọ́ nípa muhammadu àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ onígbàgbọ́ wọ́n máa ń tẹ̀lé jésù kristi wọ́n ń sin jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà àti aláṣepé wa àti aláṣepé ìgbàgbọ́ wa nígbà tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n ṣe kí ni o tí wọ́n tẹ̀lé muhammadu wọ́n pè ní muhammed àwọn ẹ̀sìn wọ̀nyí ni wọ́n mú wá láti ìlú òkèèrè láti ìlú àwọn aláwọ̀ funfun wá sí orílẹ̀-èdè wa nàìjíríà ìgbà tí wọ́n mú ẹ̀sìn kó tó di kó mú ẹ̀sìn yìí wá ó ní àwọn ẹ̀sìn tí àwọn bàbá ńlá wa tí wọ́n tí wọ́n sìn kì í ṣe pé bóyá wọ́n wà lásán láì ní ẹ̀sìn tí wọ́n sìn ó dára àwọn aṣáájú ẹ̀sìn kìrìsìtẹ́nì lára àwọn aṣáájú ẹ̀sìn kìrìsìtẹ́nì láti ilẹ̀ òkèrè ni arábìnrin Mary Slessor tó wá láti ilẹ̀ Scotland àlùfáà padà concord Thomas Brett Freeman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wá sí orílẹ̀-èdè áfíríkà gẹ́gẹ́ bí a ti gbọ́ nínú ìtàn nípa ti arábìnrin mary slesor tó wá láti Scotland òun ni ó dáwọ́ pípa àwọn ìbejì dúró ní ìlú kan tí a pè ní Calabar àti fífi ènìyàn rúbọ nítorí pé àwọn ará Calabar ń gbà pé tí wọ́n bá ti bí àwọn ìbejì ní ayé àtijọ́ pé ohun burúkú ni they counted it as an abomination nítorí ìdí èyí wọ́n á mú wọ́n àwọn méjèèjì yẹn wọ́n á pa bákan náà ni ìfinirúbọ human sacrifice ṣùgbọ́n nígbà tí àwọn aláwọ̀ funfun dé wọ́n wá sófáwọn ènìyàn wa wọ́n sì sọ fún wọn wípé ah ohun tí wọ́n ṣe yìí ó burú jáì kò dára rárá láti máa ṣe àlùfáà fada concord arákùnrin tí a bá dé ẹ̀gbá ní abẹ́òkúta gbogbo state a ó rí ilé ìjọsìn ńlá tí ó kọ́ sí abẹ́òkúta thomas brad freeman náà jẹ́ kan lára aláwọ̀ funfun tí wọ́n mú ẹ̀sìn kristẹni wá wa. àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀sìn àdáyébá àwọn ẹ̀sìn wọn náà pè ní ẹ̀sìn àdáyébá hmm. láti ìgbà ìwáṣẹ̀ làwọn bàbá ńlá wa ti gbàgbọ́ nínú ẹ̀sìn ìbọ̀rìṣà idol worshiping wọ́n gbàgbọ́ nípa oríṣiríṣi bíbọ òrìṣà gẹ́gẹ́ bí Ògún Ṣàngó Ṣọ̀pọ̀nná Ọya Òòrùn òjò òkúta omi bákan wọ́n tún gbàgbọ́ nípa fífi ènìyàn rúbọ tó tó di ènìyàn dé nítorí pé kí ni ojú dúdú ìjọ tilẹ̀ ní àwọn tí ó fi ènìyàn rúbọ láyé sìn kò sí o kò sí rárá tó nígbà ìwáṣẹ̀ yẹn nígbà ayé àtijọ́ ní ẹ̀sìn àìbọ̀rìṣà ti wà èrè tó pè ní traditional religion ẹ bá bínú pé mo sọ èdè òyìnbó ó lè yé wa ní traditional religion ẹ̀sìn bíbọ òrìṣà àwọn idol worshippers àwọn abọ̀rìṣà our forefathers were idol worshippers by then òrìṣà náà àwọn bàbá aláwa ń bọ ní ayé àtijọ́ nígbà tó òjò bá rọ̀ wọ́n máa ń bọ òjò torí pé ó jẹ́ nǹkan sí wọn Sọ̀pọ̀nà Ògún Ọya Ṣàngó àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn baba ńlá wa bọ ní ayé àtijọ́ ẹ jẹ́ ká wá wò ó ipa tí ẹ̀sìn àjèjì kó nínú àṣà àbínibí wa mo sọ fún atẹ́lẹ̀ wípé kí ó tó di wípé ẹ̀sìn àjèjì dé before the coming of Christianity or Islamic religion to Africa our forefathers were worshiping what idols mo rí kó tóbi kí pé àwọn òyìnbó wọ̀nyí dé àwọn bàbá ńlá wa ṣe kí ni wọ́n bọ òrìṣà ṣùgbọ́n nígbà tí ó wá mú ẹ̀sìn àjèjì wá ẹ̀sìn àjèjì méjì tí wọ́n mú wá yìí Christianity Islamic ẹ̀sìn onígbàgbọ́ Christianity àti àwọn mùsùlùmí Islam nígbà tí wọ́n mú wá dé ilẹ̀ wa ibi ni wọ́n ti ráyè wọlé sí wa lára ibi ni wọ́n ti ráyè sí ọ̀fítótó àwọn àlùmọ́nì tí a ní ní orílẹ̀-èdè wa ló tilẹ̀ jẹ́ pé láti ayébáyé ní jẹkúdújẹrá ti wà tó jẹ́ pàwọn àwọn baba ńlá wa gan tí wọ́n tà wá sí oko ẹrú ní ayé àtijọ́ nítorí pé àìmọ̀kan wọn because of the ignorance ignorance is the best enemy of people in the world ara àìmọ̀ kan wọn ni wọ́n fi tàwa sí ọ̀pọ̀ ẹrú ẹ má tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ lọ sí ibẹ̀ yẹn ṣùgbọ́n ipa tí ẹ̀sìn àjèjì kó the impact of foreign religion of Christianity or Islamic religion in our country in our continent in Africa ipa aládẹ̀ẹ́sì àjèjì kó nínú àṣà Yorùbá fún àpẹẹrẹ ẹsẹ̀ àjèjì mú kí a súnmọ́ Ọlọ́run hmm. it makes us to come near to God it makes us to come nearer to God ó mú kí a súnmọ́ Ọlọ́run nítorí wípé àwọn láyé àtijọ́ àwọn bàbá ńlá wa wọ́n gbà pé a ògún ó ní òun ni Ọlọ́run irin wọ́n forí balẹ̀ fún Ṣàngó <laughs> the god of thunder nígbà tí àrá bá sọ ó ṣàjèjì sí wọn àwọn yìí wọ́n wọ́n pè ní òrìṣà tí wọ́n ọlọ́run tí wọ́n tí wọ́n forí balẹ̀ fún ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn àjèjì dé táwọn aláwọ̀ funfun mú ẹ̀sìn wá wọ́n kọ́ wa ní bí a ṣe lè máa ka bíbélì bí a ṣe lè máa gbàdúrà àti bí a ṣe lè súnmọ́ ọlọ́run èyí ló mú kí àwa bàbá ńlá wa súnmọ́ ọlọ́run èyí jẹ́ ipa kan one of the impact it makes us to come nearer to God ló jẹ́ kí a súnmọ́ ọlọ́run ìkejì ẹ̀sẹ̀ àjèjì dáwọ́ ìbọ̀rìṣà dúró ní ilẹ̀ áfíríkà it hmm. stopped the idol worshiping in africa ó dáwọ́ ẹ̀sìn ìbọ̀rìṣà dúró ní ilẹ̀ áfíríkà mo sọ fún wa pé ní ayé àtijọ́ àwọn èèyàn wọ́n mọ̀ nípa ẹ̀sìn kí wọ́n máa ṣe kí ni wọ́n máa so èèyàn wọ́n so mọ́ ju kí wọ́n máa forúbọ sí ọlọ́run tí wọn ọlọ́run tí ó lẹ́nu tí kò lè sọ̀rọ̀ ọlọ́run tí ò lè gbani ẹ̀sìn àkọlọ́sà ìkẹta ẹ̀sàjò ìjì yìí bákan náà mú kí àṣà fífi ènìyàn rúbọ dópin ó ń kí àṣà fífi ènìyàn rúbọ dópin tí wọ́n bá lọ wádìí lọ́wọ́ àwọn bàbá ńlá wa pé fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo ìtàn Mọ́remí <laughs> ohun tó ṣẹlẹ̀ sí mọ́rẹ̀ mi ní ayé àtijọ́ nígbàtí àwọn ìgbò tí wọ́n fẹ́ gbajà tó fẹ́ra rẹ̀ sílẹ̀ kí ló ṣe ó ṣe ó dá májẹ̀mú she made a covenant pé tí òun bá ti ojú ogun yẹn dé ní ayọ̀ àti àlàáfíà kó ohun tí odò ẹ̀sìn mìíràn bá fẹ́ gbà kó máa fi fún òótọ́ nígbà tí àwọn ìgbòdé ó jẹ́ kí wọ́n mú wọn mú ó di ìlú wọn ibẹ̀ ló ti farabalẹ̀ tó fojú sílẹ̀ tó rí gbogbo àwọn bí wọ́n ṣe ń ṣe pé àwọn yóò ti ẹ̀mí agbára she escaped back to ìgbà tó padà wá nílé ó sọ fún àwọn adarí àwọn ọba àti pé à àti àwọn ìgbò tí wọ́n bá wájà wọn ò ti ẹ̀mí agbára rárá tí ti dé ẹtì lára ìgbà ó ti nọ́bọ̀ wọ́n ti àwọn ará àwọn ará ilé Ifẹ̀ wọ́n ti nọ́bọ̀ ẹ̀ àwọn èbò lára wọ́n bẹ̀ ní jó wọ́n bẹ̀ ní sálọ bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe orí àwọn èbò rẹ̀. lẹ́yìn náà ó rẹ̀ sí mìíràn wà rán létí níbi tó ti lọ dá májẹ̀mú ó kó ó kó iṣu kó gbogbo tí ẹnu jẹ lọ ṣùgbọ́n olùyí kò gbà ó ohun tí odò béèrè fún ni ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tí ń ṣe olóòrogbo wọ́n fi rúbọ wọ́n fi fún odò ẹ̀sìn mìíràn kì í ṣe pé wọ́n pa ṣùgbọ́n wọ́n fi fún odò ẹ mọ̀ pé tí wọ́n bá fi nǹkan rúbọ <laughs> kì í ṣe nǹkan tó wà láàyè náà fi rúbọ o ohun tí ó ní ẹ̀mí náà fi rúbọ ní ayé àtijọ́ kò sí àṣà fífi èèyàn rúbọ mọ́ ní ayé ìsìn àbí mo lẹ ti gbọ́ pé wọ́n fi èèyàn rúbọ kò sí ní ilẹ̀ áfíríkà ní ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ adúláwọ̀ là ń pè ní ilẹ̀ áfíríkà ìkẹrin ẹsẹ àjèjì dáwọ́ nípa àwọn ìbejì nípa àwọn ìbejì nípa pípa dúró ní ilẹ̀ kàlàbà àti ìlú mìíràn mo sọ fún wa pé tí wọ́n bá ti rí àwọn ìbejì wọ́n máa ti kí wọ́n wọn lórí ni wọ́n máa pa wọ́n nítorí pé wọ́n ti gbà pé èèwọ̀ ni abomination náà pé èèwọ̀ abomination ní èdè gẹ̀ẹ́sì ìkarùn-ún hmm, ẹ̀sìn àjèjì yìí jẹ́ kí a lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun it exposes us we take in their doctrine agba ẹ̀kọ́ wọn kọ́ wọ́n bẹ̀rẹ̀ ní ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ ní ṣe ẹ̀kọ́ wọn kọ́ wa nítorí pé ojú wa dúdú ó jẹ́ kí a lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun a lè lọ sí ìlú òyìnbó ẹ mọ ọ̀kan lára àwọn bàbá ńlá wa Bishop Samuel Ajayi Crowther èyí tí ó kọ Bíbélì ní èdè Yorùbá pọ́nbélé aláwọ̀ dúdú ni okùnrin yóò mú lẹ́rú ìgbà tó dé àárín àwọn aláwọ̀ funfun òkú rẹ̀ yọ ńlákọ́ fi sí ilé ìwé ipa tí ẹ̀sẹ̀ àjèjì kó ni wípé ó jẹ́ kí a lè ní ìmọ̀ ìjìnlẹ̀ àti òye pípé nípa kí ni o nípa ẹ̀kọ́ about it exposes us to education wọ́n sọ pé education is a borrowed is a borrowed uh, uh, something yes education is light láì ní ẹ̀kọ́ kò sí ìmọ̀ without education there is no knowledge education is knowledge ẹ̀sìn àjèjì yìí jẹ́ kí a lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aláwọ̀ funfun so we have rapport with whites èyí ni àwọn ipa tí ẹ̀sìn àjèjì kó ní nínú àṣà abínibí wa ní ilẹ̀ áfíríkà ó dá ǹjẹ́ ẹ̀sàjèjì yìí ti parun tán kí a bára bí ara wa léèrè ẹ kí n bí ẹ̀yin akẹ́kọ̀ọ́ léèrè tó wà nínú ilé ǹjẹ́ ẹ̀sàjèjì yìí ti parun tán àti totally eradicated this kind of idol worship rárá kò tí ì parun tán kò tí ì tán ní àárín àwa adúláwọ̀ lára àwọn àṣà tí ó kù ní babaláwo àwọn oníṣègùn àwọn ọlọ́ya àwọn ọlọ́bàtálá àwọn eléégún àwọn oníṣògbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá jáde a máa rí àwọn àyà ọlọ́sùn tó máa wọ aṣọ funfun ara ìbọ̀rìṣà nìwọ̀nyí àwọn ọ̀rọ̀ tí ń bọ odò wọ́n ń bọ omi ẹ̀wọ̀n wọ́n máa ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo ní ọdọọdún people will come from different countries wọ́n máa wá láti oríṣiríṣi ìlú láti wá sí kíni orílẹ̀-èdè láti wá sí kíni o láti wá wo láti wá bá wọn sọ ọdún Òṣogbo àṣà ìbọ̀rìṣà sì nìyí ó sì ṣe kíni ó sì ń tẹ̀síwájú sí ṣùgbọ́n ẹ̀sìn ìgbàgbọ́ Christianity àti islamic ó ti kí ni ó ti borí àwọn àṣà wọ̀nyí ṣùgbọ́n má gbàgbé wípé àwọn àṣà wọ̀nyí kò tí parun tán dẹ̀ tí ilé parun títí jésù kristi olúwa yóò fi dé nítorí pé jésù kristi sì padà bọ̀ it cannot be totally eradicated to Jesus Christ comes. So Jesus Christ is the God àrí àwọn tó ń bọ Ògún nígbà tí wọ́n bá tí wọ́n bá sọ pé Ògún tí wọ́n bá ń pa ajá èyí tó jẹ́ Ògún tí wọ́n bá ń jó tí wọ́n bá ń ṣe ẹ̀sìn àjèjì yìí ó ràn wá lọ́wọ́ láti pé kí ojú wa lè là <laughs> it makes us civilized more than before it exposes us into many things it enable us to have rapport with whites ó ràn wá lọ́wọ́ láti lè ní ìbáṣepọ̀ tí ó péye pẹ̀lú àwọn òyìnbó tẹ́ bá wo àwọn ọmọ àwọn ọmọ adúláwọ̀ tí wọ́n bá dé lóyìnbó àwọn náà ti ń sọ̀rọ̀ lóyìnbó wọ́n pa àwọn kan ní negro tí wọ́n bí sí ẹtí eh, ìlú òkèrè tí wọ́n bí sí ilẹ̀ amẹ́ríkà tí wọ́n bí sí àwọn ìlú pọ̀ bẹ́ẹ̀ yẹ pé they are black èèyàn dúdú ni wọ́n nípa pé nípasẹ̀ pé àwọn òyìnbó tó wá sí ilẹ̀ áfíríkà tí wọ́n ti kó bàbá bàbá aláwọ̀ lẹ́rú lọ sí ìlú òyìnbó wọ́n bímọ sọ̀rọ̀ wọ́n di ẹni tí wọ́n bá wọn òyìnbó sí. àwọn ẹ̀sìn àjèjì yìí òun ni àwa ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ adúláwọ̀ tí a wá gbà a gbà tọkàntara ìyẹn ń kọ́ wa láti súnmọ́ ọlọ́run It makes us, it enables us to come nearer to God. It exposes us to many things. He Ìṣe wípé bóyá tí a bá sọ pé lókè, tí a bá sọ pé àwọn tó ń sin tó jẹ́ babaláwo kí wọ́n náwó sókè, ojú a máa ti àwọn mìíràn tó bá jẹ́ ọmọ babaláwo. Ẹ ò lè sọ pé ọmọ babaláwo ni bàbá mi kò sí sí torí pé ó jẹ́ ẹ̀sìn kí ni o. Ẹ̀sìn wá ní ẹ̀sìn wá ní ilẹ̀ Áfíríkà ṣùgbọ́n ó jẹ́ ẹ̀sìn tí kò sí fi yangàn ní àwùjọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ èyí ni ipa tí àwọn tí ẹ̀sìn àjèjì kó ní ilẹ̀ adúláwọ̀ tí ó jẹ́ tí a bá sọ pé ilẹ̀ adúláwọ̀ ìyẹn ní ilẹ̀ yorùbá ẹ má ti gbàgbé àwọn aṣáájú ẹ̀sìn tó mẹ́sìn wọ ilẹ̀ áfíríkà àti àwọn mìíràn jàǹkànjàǹkàn lórílẹ̀-èdè wa àwọn ẹ̀sìn àdáyébá ìbá ní ká dárúkọ àwọn ẹ̀sìn àdáyébá àwọn bíi Ṣàngó bíbọ Ṣọ̀pọ̀nná Ọya oòrùn wọ́n bọ oòrùn ní ayé àtijọ́ wọ́n bọ odò gẹ́gẹ́ bí Ọya àwọn babaláwa wọ́n tún gbàgbọ́ nípa fífi ìyẹ̀bùbọ̀ ṣùgbọ́n ẹ̀sìn àjèjì wá láti pa gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí run pátápátá this strange religion that they brought, that the white people brought to Africa come to abolish all this kind of idolatry. Nígbà àwọn ẹ̀sìn, ìfìyàn rúbọ, ìpààyàn nípa pípa, orò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀sìn wá láti fi kí ni láti pa wọn náà nítorí pé Jésù Kristi nìkan ni ọ̀nà òtítọ́ àti ọ̀nà ẹ̀yìn. Àwọn ẹlẹ́sìn kejì wa náà Mùsùlùmí, wọ́n gbà ọ̀pọ̀ wípé Muhammadu òun ni aṣáájú wọn tó jẹ́ tó jẹ́ tó jẹ́ tó náà tó jẹ́ ẹ̀rọ ẹ̀sẹ̀ ọlọ́run ẹ má sì gbàgbé àwọn wọ̀nyí ló kọ́ wa bí a ṣe lè àwọn ẹ̀sìn ló kọ́ wa bí a ṣe lè súnmọ́ ọlọ́run àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbi ìdá fi àdàgbà ètò yìí kọ́ nígbà tí ẹ tún máa pàdé mi láìpẹ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Òjó Thomas ẹ má sì gbàgbé wípé ẹ jẹ́ ká kọ̀wé wa ká bá lè rí ààyè láti ṣeré ẹ jẹ́ ká kọ̀wé wa ká bá lè rí ààyè láti ṣeré nítorí ilẹ̀ sísù kúrú ní ayé wa ọjọ́ ayé wa sì kú rẹpẹtẹ rẹpẹtẹ àẹmú ra ká bá lè rí ààyè láti ṣeré. ó dàbọ̀ ó dàbọ̀ fún pàdé ẹ̀nà táwọn tó máa pàdé dídí dìgbà náà ẹ̀sìn láwọn máa gùn sáwo ó dàbọ̀.